دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò tí ó ń dé sí etí ìgbọ́ wa tí a pè àkọlé rẹ̀ ní ìpè òdodo tí alhaji wa shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bá bá wa gbà shitu sotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní alustad ishaq abọlọrẹ muhammadul awwal tí wọ́n jẹ́ ìmáàmù ní masalasi da'watul haqqi central mosque ní lẹ́mẹ̀ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة بقوة فنغولون وباتي الحمد لله ọlọ́run bá tí ó tún jẹ́ kí aláǹfààní láti tún rí pọ̀pọ̀ ṣinṣin rọ̀mọ́dọ́nù ti ọdún yìí ǹbẹ̀ ọlọ́run ọba náà nínú àánú rẹ̀ kó jọ kó fi iṣẹ́ ìjọsìn ti rọ̀mọ́dọ́nù kó fi rọ̀ wá lọ́rùn dáadáa kó jẹ́ kí a lè ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. àmín. bákan náà kọlọ̀ǹba kí ó darí ẹ̀mí wa kúrò níbi ìṣeun tí ò ní gbà lọ́wọ́ wa. a tọrọ àlékún ọlọ́run fún ànábì Muhammad sallallahu alayhi wa sallama àbí ọlọ́run ọba kí ọba ayọ́ni sí àwọn sàhábà ọ̀kan náà à ń kí gbogbo ẹ̀yàn ọmọ ẹ̀yà wa jákèjádò gbogbo ibi tí ẹ ti ń náfààní àti gbọ́ wa lórí ètò yìí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ilé tí a máa fi bẹ̀rẹ̀ ní inú ìdánilẹ́kọ̀ọ́ wa ti ìjọsìn ńlá gbòógì kan eléyìí tó wọlé tọ̀ wá wá ń ṣe ààwẹ̀ Ramadan ààwẹ̀ Ramadan ó jẹ́ kankan tó jásí wípé orígun kan gbòógì ni nínú orígun ẹ̀sìn Islam èyí tí ó kọjá ohun téèyàn ṣẹ̀ṣẹ̀ ń júwe ẹ̀ fún yàn eléyìí tó jásí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó júwe oṣù yìí fún wa nínú alukur'an wípé. شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن ọlọ́run ní oṣù ramadan yìí nínú rẹ̀ ni òun ọlọ́run bá sọ alukur'an kalẹ̀ alukur'an tó jẹ́ pé òun ìwé òfin àwa mùsùlùmí tó máa ń sọ̀rọ̀ nípa mọ́sùdárò tọ́láàpẹ́ níbo la ti fẹ́ mú àgbọ́yé ẹ̀sìn wa a fẹ́ kírun a fẹ́ gbààwẹ̀ a fẹ́ ṣàdúrà a fẹ́ ṣèjọsìn ibi tó jẹ́ gbòógì tá a ti ń mú àwọn nǹkan tá à ń pè ní ìjọsìn yìí òun náà nínú alukur'an lẹ́yìn náà inú hadith anabi sallallahu alayhi wa sallam alukur'an tó wá jẹ́ ìwé yìí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá yìí ọlọ́wọ́n bá ló sọ kalẹ̀ nínú oṣù ramadan eléyìí jẹ́ ìkẹ́ ńlá fún wa mùsùlùmí ó jẹ́ àánú ńlá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá fún wa oṣù tọ́lọ́wọ́n bá sọ alukur'an kalẹ̀ nínú ẹ̀ yìí ọlọ́wọ́n wá compulsory ààwẹ̀ ó kan ààwẹ̀ nípa ó ṣe ní dandan lọ́ranyàn fún wa láàyè tọ́nà ti sọ nínú suratul Baqara kan náà yìí náà wípé. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام ọlọ́run ni mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ṣé ìwọ gbọ́ ọlọ́run bá gbọ́ lódodo ṣé èmi gbàgbọ́ kó ní kálukú náà máa dáhùn lẹ́mìí ara rẹ̀ ẹni tó gbọ́ ọlọ́run bá gbọ́ mọ̀ kó ń gbọ́ ọlọ́run gbọ́ onígbàgbọ́ pọ̀ láyé lóríṣiríṣi ṣùgbọ́n onígbàgbọ́ òdodo lọ́lọ́run bá ń pè báyìí nísìnyí ní ti ń ṣe mùsùlùmí tó juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́n. kùtìbà alaykumus siyam. ọlọ́run náà ń ṣe àwẹ̀ lọ́rùn àyàn lé wa lórí. kì í ṣe àwẹ̀ rọmọdọ́nù kì í ṣe tó bá wù mí kì í ṣe fẹ́ni tó bá fẹ́ ni o rárá o dandan ni dandan o ní ayọ̀ Ramadan lórí gbogbo ẹni bá jẹ́ olùgbàgbọ́ òdodo. kutiba alaykumu siyam. aya yìí ní ìsìn jẹ́ ká mọ̀ yìí pé kẹ́lìmọ̀ kutiba yìí ó là ń pè ní ìjẹ́ ọ̀ràn yan ayọ̀ Ramadan. òun lọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fúnra ara rẹ̀ wípé òun ṣe ní dandan kutiba bi ma'ana fọ̀rìdọ̀. níbí àwọn olùmọ́ ní àwọn wo ni ọlọ́wọ́n bá ṣiṣẹ́ àwẹ̀ lọ́rùn yàn lé lórí ó yẹ ká mọ kí ni májẹ̀mú tó gbọ́dọ̀ pé sára èèyàn kó sì lè lóun fẹ́ gba àwẹ̀ nínú Ramadan nínú rẹ̀ wọ́n ní pé nìyẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹni tó fẹ́ gba àwẹ̀ Ramadan ṣé mùsùlùmí ni wọ́ tí wọn bá ti ń ṣe mùsùlùmí má ṣòkò febi panu lásán àfi kí wọ́n kọ́kọ́ jẹ́ mùsùlùmí kọ́lọ̀ kó tó lè gba àwẹ̀ lọ́wọ́ ẹ̀ mùsùlùmí lọ́wọ́ bá ń béèrè àwẹ̀ Ramadan lọ́wọ́ ẹ̀ kò ń ṣe gbogbogbò bákan náà ẹlẹ́ẹ̀kejì alaakil ẹni tó mùsùlùmí tó jẹ́ yẹn náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí òun ṣe kó ní àrùn nínú ọpọlọ ẹni tí làákàyè rẹ̀ pé torí pé kò sí ntọ́lọ́n fẹ́ fi jọ́sẹ̀ ẹni tí làákàyè ẹ ní problem kò sí ntọ́lọ́n fẹ́ fi ṣe. bákan náà albalig ẹni tó náà ti bàlágà ìbéèrè tó wálẹ̀ mí ni pé ṣé àwọn ọmọ wa yín nìsín ká má dá wọn láàmú láti gbààwẹ̀ rárá A dà wọ́n láàmú díẹ̀ láti gbà á láti lè fi tọ́ wọn láti lè fi kọ́ wọn láti lè fi jẹ́ kí ó mọ́ wọn lára bá a ti máa ń ṣe. bàbá máa wá gbalada torí ìbéèrè mi tún ní ẹtẹ tí ń rò lẹ́mi bàbá àti ìyá tó jẹ́ kọ́mọ yìí gbà rẹ̀ àwọn máa gbalada pé wọ́n ń tọ́ ọmọ wọn sójú ọ̀nà tọ́lọ́run àti tòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam eléyìí a máa wá jẹ́ ẹ̀kọ́ àti ìtọ́ni fún ọmọ ṣùgbọ́n láàdá pọ́nmọ́ ti ń gba àwẹ̀ nígbà tí ò tí ì bàlágà lódiwọ̀n ìgbà tí wọ́n tí ì ní máa kẹ̀ṣẹ̀ kalẹ̀ fún kò tí ì lè láǹfààní àti gbàrú ládàá eléyìí náà ṣùgbọ́n àwọn òbí rẹ̀ á máa gbá ládàá pé àwọn ń tọmọ sójú ọ̀nà tọlọ́run ẹni náà tún gbọ́dọ̀ jẹni tó ní làákàyè ó gbọ́dọ̀ jẹni tó ti bàlágà ó dẹ̀ gbọ́dọ̀ jẹni tí ó má kúrò níbi àwọn tí ò ní jẹ́ kíyàn láǹfààní àti lè gba rẹ̀ eléyìí kíni ẹni tí kì í ṣe obìnrin tí ń ṣàlejò olóṣooṣù lọ́wọ́ tàmọ̀ sí menstruation bákan náà kì í ṣe tó ń ṣe àlejò èyí tí ó ń wá báni nígbà tí yàn bá bímọ tán èyí ń pè ní nifas alhaid wa nefas lẹ́yìn eléyìí èèyàn pé ó ní làákàyè ó lálàáfíà ó dẹ̀ ti bàlágà ó dẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ yẹn ni fún ẹ láti gbààwẹ̀ o. yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam. eléyìí ti jẹ́ ìtumọ̀ ayé eléyìí ti àtúntàn yìí ìtumọ̀ kà fún wa yìí. bákan náà nínú àwọn nǹkan míì tó yẹ ká mọ̀ tó pàtàkì bí Ramadan ṣe bẹ̀rẹ̀ yìí tó wọlé tọ̀ wá tá à ń ṣe pọ̀pọ̀ ṣèṣe rẹ̀ lọ́wọ́ òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ẹ jẹ́ kí a páyà ọlọ́run ẹ má jẹ́ ká sórí òfin ọlọ́run ọba tó gbé kalẹ̀ fún wa ká má sórí rẹ̀ kodò kí la fi ń gbààwẹ̀ à ń gbààwẹ̀ pẹ̀lú àṣẹ pàmíṣàn ńlá kan látọ̀dọ̀ ọlọ́run ọba tó ní gbogbo ayé òun náà ni àṣẹ ìlétẹ́sù ìgbà tó ṣù lé ni mùsùlùmí máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ o oṣù tó dẹ̀ ń lé tá à ń sọ yìí anábìlẹ̀ sọ fún wa nínú hadithu rẹ̀ wípé sumu li ru'yatihi sallallahu alayhi wa sallam wa aftiru li ru'yatihi anábìlẹ̀ ẹ àwẹ̀ pẹ̀lú pé ẹ rí lé àwọn arí àdánwò tó wọ̀lú lónìí àwọn yẹn wá mú déètì kalẹ̀ di àwẹ̀ subhanallah àwa ò fẹ́ mọ báwo làwọn tí wọ́n mú déètì kalẹ̀ di àwẹ̀ yìí ṣe pàtàkì tó lódiwọ̀n ọ̀gbà tí a bá ti lè fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n pàtàkì tó ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbófin ẹ̀sìn rẹ̀ kalẹ̀ wọ́n dẹ̀ pàtàkì tó ànábì sallallahu alayhi wa sallama torí bẹ́ẹ̀ a nílè láǹfààní àti tẹ̀lérú àwọn àgbàlagbà báyìí àbáwọn ọ̀dọ́ báyìí àbáwọn ọ̀jọ̀gbọ́n báyìí tí wọ́n bá mú déètì kalẹ̀ di àwẹ̀ Ramadan àwọn eléyìí náà ti jóye apèpè lẹ́yìn àgbà wọn ò àfọ àwọn àgbà tí ń ṣe Muhammad sallallahu alayhi wa sallam àwa náà ò ní respect wọn níbi tó bá ti fi takò ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ torí báyìí ìmúdètì kalẹ̀ dí ààwẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o ìyapa òfin ọlọ́run ìyapa àsọtẹ́lẹ̀ ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ tó sọ pé sóòmù lérò òyẹ́tìhì wọ́n àfẹ́rù lérò òyẹ́tìhì wọ́n ìyàgùnmá aleikum fàákìmìlù ìdẹ́tẹ̀ ṣàbánà thalathina yawma. ànábì sọ pé ẹgbẹ́ ṣùgbọ́n tí kurukuru ò bá jẹ́ kẹ́ láǹfààní láti mọ̀ pósù lé. akimilu iddata sha'ban. anábìnrin ẹ gba ẹ jẹ́ kí ṣàbáni tẹ́ ń gbà èyí tó tẹ̀lé Ramadan ẹ jẹ́ kí lè yẹn pé tààtì iṣu eléyìí ti clear dáadáa kò rújú rárá ẹ̀yàn wọn ayá mi nínú Islam a máa tún kórìíre o ó mọ̀ pàtàkì púpọ̀ kẹ́ni tó fẹ́ gbààwẹ̀ kó mọ àwọn kankan tó pàtàkì kó tó di pé kàn ń gbààwẹ̀ ṣáá kó máa jásí pé kàn febi panú kó máa jásí pé kàn darẹ̀ láàmú ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn bí èmi ṣàṣe máa ṣe tèmi rèé gbogbo wa náà lè ṣe bákan náà irọ́ ni o bákan náà gangan lọ́lọ́run bá ṣe fẹ́ ká ṣe tí wọ́n bá ti ń ṣe tiẹ̀ tó bá ti yàtọ̀ síta anábì sallallahu alaihi ẹ̀sìn kọ́ lòun ṣe mọ́ ẹ̀sìn la máa pélé yẹn ṣèdè wọ́n pé combination ẹ̀sìn àti ẹ̀sìn kò lè papọ̀ ká ní ẹ̀sìn lélẹ́yìí ìyẹn náà tún ṣẹ̀sìn òfin ọlọ́run leléyìí ayal quran rè hadith anabi rè sallallahu alaihi wasallam ìfẹ́ nítú rè ó wá mú méjèèjì ó papọ̀ mọ́ra wọn ó ní mo ṣáà ń ṣe léyìí náà mo dẹ̀ tún ṣe léyìí rárá o bó dẹ̀ ṣe ń ni kọ́là ń ṣe màlẹ́ ẹni yìí tí ó ti gbajúmọ̀ rárá bó ṣe ń ọlọ́run la ṣe ń ṣe ìsìláàmù yìí la gbọ́dọ̀ ṣe àti bá anabi ṣe fi kọ́ wa sallallahu alaihi èèyàn kì í kàn máa ń dédí jí láàárọ̀ kó sọ pé kò sún jẹ́ ńlé ẹ jẹ́ kí kúkú náà ní ẹ̀kọ́ mi náà gba Ramadan lónìí rárá Islam kì í ṣẹ̀sìn tí a máa fi ń ṣeré àbáwàdà pàápàá jùlọ àwọn nǹkan ọ̀ràn yan inú Islam wa. ẹlẹ́ẹ̀kejì jíjẹ sahuri anábìíní tasahuri tasaharu fa inna fi sahuri baraka ẹ jẹ sahuri dájúdájú níbi jíjẹ sahuri alibarika wa ń bẹ lásìkò táwa yìí àwọn ọ̀rọ̀ yìí ń yá wẹ̀yìn bàbá àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ á tètè máa parí jíjẹ oúnjẹ sàhóòrè wa sí aago márùn-ún kọjá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún torí pé wẹ́dà tá ń lò nísìnyí ilẹ̀ ti ń tètè mọ́ púpọ̀ bákan náà ṣíṣínu wa ká máa tètè ṣínu ní kété tàbá ti rí pé òòrùn wọ̀ ká dẹ̀ máa gbìyànjú ń tànà bí fi ṣínu òní ká máa fi ṣínu sọ̀làsọ̀là ká máa sáré mú ọsàn àbí jẹ ọ̀gẹ̀dẹ̀ ká máa jẹ èso dàbínù tá a bá ti rí èso dàbínù tútù tá a mọ̀ sí rótọ́b ká lo gbígbẹ eléyìí tó kọ́mọ̀ tá a tán ta káàkiri yẹn tá a bá ti wá rí gbígbẹ́ níta níbi tó máa ń lò ní hasa hasawati mímà ì àkọ́kọ́ ni àrùtọ́ lẹ́yìn ilé àtàmọ́rù lẹ́yìn náà hasa hasawati mímà ì tí o bá sí dàbí inú tútù kò sí gbígbẹ́ tẹ̀ wá lo omi sẹ́rẹ́ ní ẹ̀mẹ́ta láti fi ṣínu. à ń bẹ ọlọ́run subhanahu wa ta'ala kó gba àwẹ̀ yìí kó gba ní ìjọsìn fún wa ẹ jẹ́ ká gba bí òfin kọlọ́nba kó ba lè gbá lọ́wọ́ wa ọlọ́run jọ bá a tún ṣe dánilé Ramadan yìí ọlọ́run fún wa ní àṣeyọrí rẹ̀ ṣe o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أتوما تسواجي نيني ندي داسكوي نيولا إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀lú ustaad wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh eight o oh three fún gbígbádùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí síwájú ẹ pàdé àwọn ìmáàmù wa ní juma ní aago kan àbọ̀ sí aago méjì bákan náà ọjọ́ sátọ̀dé halkọ ìyẹn ni ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ láti aago mẹ́rin àbọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ bákan náà madrasa ìyẹn ni ìkọ́nilẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá a mọ̀ sí ilé kéwú fún àwọn àgbàlagbà àti fún àwọn ọmọdé àti àwọn ètò wa báyìí níbẹ̀ bẹ́ẹ̀ lọ ní masalasi wa Da'watul Haqi ní lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.